alhamdulillahi rabbil alamin wasalatu wasalamu ala asrafi shahidina wa maulana muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahabihi wa sallim adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run aṣẹ́yìn fún àní muhammad ike àti gẹ̀kọ́ máa bá aláyé lọ́rùn muhammad orúkọ tèmi ni alhaji dr sheikh abdulrasheed adeyemi ayefẹlẹ. ntí atorí rẹ̀ wá ni wípé nípa ẹ rí i pé gbogbo ọ̀rọ̀ yín orí àdúrà ni níta fẹ́ wá mọ̀ táwa náà tá a wá fẹ́ jàǹfààní rẹ̀ ni wípé kí ni wọ́n pè ní àdúrà gan tó fi jẹ́ pé ariwo yín tẹ́ bá gbọ́ ní Ìbàdàn tẹ́ gbọ́ l'Èkó tẹ́ gbọ́ ní Àbújá tẹ́ gbọ́ ní òyìnbó Alhaji Sèkè Adéyẹmí Ayéfẹ́lẹ́ ní kírun àdúrà ni kápẹ́ yín kéde àdúrà àdúrà àdúrà àdúrà àdúrà báwo ló yà ọdún aládùúrà yìí ti jẹ́ pẹ̀lú Sèkè Adéyẹmí Ayéfẹ́lẹ́. alhamdulillahi rabbil alamin adọha ahosẹfọlẹ mọmẹn àdúrà ni dáa mọmẹni gbogbo ẹni tó bá ti lóun gbọ́ Ọlọ́run bá gbọ́ àdúrà ló yẹ kó jẹ́ ìdà fún tí ó fi máa jagun sójú ọ̀nà ọlọ́run torí kò sí nǹkan kan lẹ́yìn ọlọ́run ọlọ́run ọba lọ́lọ́run òun lànà òun lùní òun lọ́lá òun ló pamọ́ òun ló hàn gbogbo ẹni tí ó bá wà láyé tó bá ti dojú kọ ọlọ́run ọba rẹ̀ dandan ni ọlọ́run gbọ́dọ̀ tó kò sí ẹnì kankan kò sí ní tí ọlọ́run fi ròyìn ara ẹ̀ ju wípé ẹ máa pè mí kí n sì máa jẹ yín ní pé hmm. gbogbo èyí ìṣòro tó jẹ́ ìṣòro kí ìṣòro tẹ̀dá lè ní láyé níwọ̀n ìgbà tí o bá ti fọlọ́run ọba rẹ̀ lẹ̀ yóò bọ́ ọ́nù ìṣòro náà kò sí hmm. méjì Tájí Abdulrasheed Adéyẹmí Ayéfẹ́lẹ́ gbọ́kànlé tó jọ ọlọ́run ọba lọ torí lẹ́yìn ọlọ́run ọlọ́run náà sì tún ni èmi náà ti ń retí àkókò yìí pé jọ́kan jọ́jọ́ kan wọ́n wàá béèrè àwọn ìbéèrè yìí ní ọwọ́ mi ọlọ́run ni. Mm bọ́lọ́n bá ti lóun dé ta ni ó dá orí ọlọ́run ọba padà hmm. èyí tí ọlọ́run ní kí wọ́n mọ̀ wá sí nínú ilé wa táwọn èèyàn ń dorí ọ̀fẹ́ làwọn èèyàn sọ pé tọ̀ ajá brashid adéyẹmí ayéfẹ́lẹ́ ẹ gbé àdúrà yìí tẹ̀ ń ṣe níkìrùn yìí ẹ máa gbé bọ̀ wá sí ìlú wa nígbà tí wọn kọ́kọ́ gbé mi kúrò ní ìlú yìí orílẹ̀-èdè Benin Port Novo òní wọn kọ́ gbé mi lọ hmm. ọlọ́run sì ní kí a fi àdúrà jagun bẹ́ẹ̀ ìdè ń tú lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni kì í sọ̀rọ̀ pé ẹ fún wa nígbà ẹ fún wa rárá ọlọ́run àdúrà pẹ̀lú ọlọ́run àtúrà mà ànábìlẹ̀ sọ pé gbogbo ẹgbẹ́ àkójọpọ̀ ẹ̀dá láyé yìí kò sí ní tí wọ́n lè fẹ́ bọ́lọ̀ wọn ọba sọ tọ́lọ̀ wọn ọba ò ní gbọ́ ìyẹn ní ń kó wa pọ̀ tá a sì ń ṣe é bẹ́ẹ̀ tọ́lọ̀ sì ń gbà láti ibẹ̀ náà nílùú èyí náà ti dé pé afẹ́kàn wà ló wa nílùú Ọ̀yọ́ lọ́jọ́ mẹ́sàn-án lọ́dún ọjọ́ mẹ́sàn-án làwọn máa lónìí bàbá wa láàfin Ọ̀yọ́ kábíyèsí bàbá aláàfin ọlọ́run jẹ́ kí ẹ̀mí bàbá wa gùn fún wa hmm. bàbá wa aláàfin wọn nífẹ̀ẹ́ ayéfẹ́lẹ́ gan kọ́lọ̀ dákun bá mi tún ṣe àlékún karamọ̀ fún bàbá wa látàrí àdúrà sí ọlọ́run hmm. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni l'Ógbómọ̀ṣọ́ aníjọ ń bẹ aníjọ ní ìlú Ọ̀yọ́ aníjọ ní ìlú Ìkirè aníjọ ní ìlú Ẹdẹ aníjọ ní ìlú Lòbú àdúrà náà lọ sí ń gbé káàkiri àdúrà ọjọ́ tí wọ́n gbé mi wọ ìlú Abidjan mo tọrọ àdúrà fún Alhaji wa Rahmos Ọlọ́run jẹ́ kárẹ̀ mi wọn dùpẹ́ wọ́n tọ́jú wa nílùú Abidjan gbogbo tí bàbá ń fọwọ́ rẹ̀ sí láàárọ̀ lọ́sàn-án lálẹ́ Ọlọ́run ò ní jó dìbàjẹ́ mọ̀ lọ odidi oṣù kan wọn ò jẹ́ ká kúrò nílùú Abidjan gbogbo ẹni tó bá fẹ́ wá mi wá yóò wá mi wá sí ìlú Ìkìrun ní ìlú bíbí mi nu bí ẹ ti bí mi nu eh, ọmọ ọmọ tá a bá sì bí ire nínú ìlú kò gbọdọ̀ kókun jàdú ẹ̀ hmm. nọ́mbà mi ni 080 37 is zero four two nine five five o eight o three seven is zero four two nine five five tàbí o eight o five seven nine seven seven five six seven o eight o five seven nine seven seven five six seven tàbí ẹni bá sì lórí ọ̀fẹ́ ṣíṣe o eight o two three nine nine three nine eight three. 08023993983 ní ọlọ́run ló lè ṣe é ọlọ́run náà ọlọ́run sọ fún ànábì Muhammad kò sí nǹkan kan má jà gbọ́kànlé kankan wà fún ọ o. bọ́ lọ dọ́dọ̀ gómìnà gómìnà ò lè gbọ́rọ̀ rẹ bọ́lọ̀hún ọba ti gbọ́rọ̀ rẹ gómìnà ò lè gbọ́ ọ hmm. lọ rọ àfikọ́lọ̀ wọn tẹ́lẹ̀ yẹn tó dọ́dọ̀ àti gómìnà ọ̀fẹ́ kan ní kọ́lọ̀ ojókòó rẹ̀ hmm. ọ̀ lè lẹ́yìn ọlọ́ọ̀lọ́ náà bàdà awusubilayi minna ṣe tọ́ ni rọ̀jìn bisimilayi rahman rahim wa isaasa alaka ibadi ani fa ini kọribu ujibu da awata daahi isa dahani faliyasite dibuli walijuminu bihila alahu yarisodon sọdọ kan lawale adim ọlọ́run tí wọ́n bá ń bí ẹ́ léèrè pé èmi ọlọ́run sọ pé mi ọlọ́run ọba mo súnmọ́ ẹni tí máa ń pè mí nígbà tí máa ń pè mí mm-hmm. lọ́wọ́lọ́wọ́ mm. ẹ̀yẹ ni pé ẹ máa pe èmi ọlọ́run ọba yín ùdìwú ní àṣẹdìbò làkùn àbẹ́ẹ̀kọ́ ni kùránì ló sọ bẹ́ẹ̀ mm. pé ùdìwú ní àṣẹdìbò làkùn ẹ pè mí èmi ọlọ́run ó jẹ́ pé yín ọlọ́run níbẹ̀ bá wá ń pè mí nì láti ara ìpè mí pé mo súnmọ́ ẹni tí máa ń pè mí nígbà tí máa ń pè mí bóyá ẹ mọ̀ náà látara rẹ̀ ẹ mọ̀ yìí pé àdúrà ni kókónú ayé kò sí nǹkan kan míì kò sí ẹni tó lè bá yẹn ṣe ta ló lè bá yẹn ṣe sọba àlùlọ lọba lọdún kó wá bá ọ ṣe ni kò lè bá ọ ṣe ọlọ́run ọba lọba tí bá ní ṣe olóòtú ẹ gbọ́ wákàtí mo máa dání bá ní ìtàlẹ́ni tó lè ṣe ọlọ́run ní ìtàlẹ́ni tó lè ṣe ọlọ́run ní ìtàlẹ́ni tó lè ṣe ọlọ́run ní kò sẹ́ni tó lè ṣe tó jọ ọlọ́run lọ kò sẹ́ni tó lè ṣe tó jọ ọlọ́run lọ àní kò sẹ́ni tó lè ṣe tó jọ ọlọ́run lọ kò sẹ́ni tó lè ṣe tó jọ ọlọ́run lọ. tọ́ adúpẹ́ lọ́wọ́ yín ìtẹ́ ẹ fẹ́ ká mọ̀ ní ìsinmi wípé ẹnìkan kò gbọ́dọ̀ da nǹkan míì papọ̀ mọ́ lọ́run lẹ́yìn ọlọ́run ah, tọ́ àwọn èèyàn gbọ́ wa mm. wọ́n sì ń wò wá. Ah bí àwọn èèyàn bá wá fẹ́ lépa yín wá pẹ́tọ̀ ṣéèkì o dókítà o a fẹ́ bẹ ìtọrọ àdúrà o a fẹ́ jàǹfààní tọ́lọ̀ ń gbélé yín lọ́wọ́ o à ń wá pò ní o à ń ṣe wá ní o ara wa fẹ́ fàdí ẹ̀ ní o báwo ni wọ́n ṣe lè rí ọ̀nà wo wọ́n ṣe lè rìn. gbogbo ẹni tí láti lè jàǹfààní ọlọ́run látara yín. àdúrà mi ni wípé gbogbo ẹni tí ọlọ́run bá ti ṣetán tí ó gbàdúrà rẹ̀ ní kọ́lọ̀ ń jó máa rántí ayé fẹ́lẹ́. Hmm. Hmm. Allahu hmm. Akbar. ọ̀dà ni ọlọ́run bá ti ṣe tán tí ó gbàdúrà rẹ̀ ní kó máa rántí ṣe ayé fẹ́lẹ́. ní kírun. Ah, ní kírun gbà salamu aleykum afẹ kẹfẹ tọlọ ń bá ti fẹ tí ó gbàdúrà rẹ̀ ní kọ́lọ̀ ń jó máa rántí pé ayé fẹ́lẹ́ torí gbogbo tí ń jẹ máa ṣe ti àbẹ lọ́wọ́n ba rẹ̀ kọ́lọ̀ mọ̀ jẹ́ àṣà ti kò sẹ́ni bá béèyàn bá sì ń bọ̀ sọ́dọ̀ wa kó má nígbàgbọ́ pé àwa ló ń bọ̀ wá bá ọmọ wa bọlọ ni àjọ ṣàìsùn àjọ ṣàdúrà ni àjọ hmm. ṣàìsùn àjọ ṣàdúrà ni. n tí wọn fi ń ròyìn yín. ẹẹyọ àdúrà kan wà lọ́dọ̀ bá jẹ́ pé lóṣooṣù sátidé àkọ́kọ́ lóṣooṣù ọ̀pọ̀lọpọ̀ máa pọ̀ mí olúkálùkù àjọ náfìlà ìwọ́tọ̀ jẹ́ kìrìsẹ́nì ọ̀dọ́kọ̀ ọmọ wò wá ńgbà bá dìde pé tọ̀ àdúrà bẹ̀rẹ̀ wọn náà mọ̀ ṣe tiẹ̀ kò sẹ́ni mi ta lọ kọ́rọ̀ abá tó jọ ọlọ́run ọba lọ. ọlọ́run ọba ní wa ṣe ṣe ṣe kẹ́tù bá fẹ́ eh, eh. wá. bọ̀ wá dún ọwọ́ sílé ẹ máa bá gbàdúrà ẹ bá gbàdúrà. Ah, ah, ah, wọ́n ò wọ́n ò wọ́n ò ṣiṣẹ́ díẹ̀ àjọ hmm. bọ̀ wá náà á ní táwọn ni ọmọ sà hmm. lórúkọ ọlọ́run ní alukurani azeem hmm. lèmi gbé dání tọ́lọ̀ sì fi ń ṣe ìwòsàn látà ẹni bá ní kò sí ìwòsàn lára nínú alukurani ẹni ó tún ké dáadáa orúkọ mi ni alhaji sheikh dr abdulrasheed adeyemi ayefẹlẹ nọ́mbà mi ni o oh eight o oh three seven zero four two nine five five o oh eight o three seven zero four two nine five five nọ́mbà mi nìyẹn kò sí gbogbo n tó kù fún wa tẹ́mi rí pé ó kù fún wa nínú ayé tá a gbọ́dọ̀ tún máa ṣe àdúrà yìí ẹ wo ẹ wo orílẹ̀-èdè wa bó ṣe ẹ wo orílẹ̀-èdè wa bó ṣe bó ṣe bó ṣe dáa tó lónìí gbogbo àná la mọ̀ pé orílẹ̀-èdè wa dáa igbó ṣe wá dáa tó lónìí kò sí méjì tá a nídìí ń bẹ̀ ju wípé àdúà ká máa ṣe àdúà lọ èyí tá à ń ṣe pé olórí wa ò ṣe dáa gómìnà wa ò ṣe dáa àfi ká kún fún ìbẹ́ lọ́hùn àfi ká kún fún ìbẹ́ bá a bá kún fún ìbẹ́lọ́hún àdúrà wa ó gbà ó hmm. ọlọ́run ní ká a pè òun áyà yẹn náà ní padà lo waizasa alaka ibadi ani faini koribu ujibu dawata dahi isada ani faliyestajibuli walijuminu bihi alahu yarsulun. Hmm. ọlọ́run ní ẹ pé wọ́n mọ̀ọ́mọ̀ máa sọ fún gbogbo ẹni tí n bá ti ń pè mí ọlọ́run ọba tí ò fi mí sílẹ̀ èmi ọlọ́run ọba ò jẹ́ ìpè rẹ̀ gbogbo ẹni tí n bá ń pè mí ẹ bí n bá ń pè mí èmi ọlọ́run ọba ò fi í lẹ̀ hmm. tún ní òdìhú ní àṣẹ̀dìbò làkún ẹ pè mí kí n jẹ́ ìpè yín kódà ọlọ́run sọ pé gbogbo ẹni tí má tún ṣagídí tó bá kọ̀ tó bá lò ní bẹ́mi ọlọ́run ọba sọ̀rọ̀ ń yẹ̀yẹ́ rẹ̀ ibi tí nǹkan dé dúró lónìí. Hmm. akọ àṣàdúrà mẹ́ni gbogbo ogun fi ń délẹ̀ hmm. ó ní wàhálà lọ́tún wàhálà lọ́sì sọrí èyí tó kàn lákòókò yìí òun ni ká máa bẹ lọ́hùn fún orílẹ̀-èdè wa ká máa bẹ lọ́hùn fún orílẹ̀-èdè wa. ká máa bẹ lọ́hùn fún orílẹ̀-èdè wa ká máa bẹ lọ́hùn fún àwọn gómìnà ká máa bẹ lọ́hùn fún pírẹsidẹ́ǹtì àfi ká ṣe kí ká di òpó ọlọ́run ọba mú ká máa ṣàdúrà ká máa bí ọlọ́run ọba lórílẹ̀-èdè wa pé orílẹ̀-èdè yìí yóò orílẹ̀-èdè nàìjíríà yóò kọlọ́njì ó dáa kọlọ́njì ó dẹrùn ó ti ẹ̀ mọ̀ pé ìlú lágbára ebi ń pa àwọn èèyàn ìṣòro ń bá àwọn èèyàn hmm ẹjẹ́ máa pe ọlọ́run ẹjẹ́ máa bá ọlọ́run wọn bá wa sọ̀rọ̀ lérí tí ó bá kù díẹ̀ káàtó ọlọ́run ni ẹjẹ́ àdìyẹ ọ̀mọ́ gbogbo ètò ti ṣe sẹ́yìn tó ti ṣe wà náà borí ibo lọ́jà lé. àníkọ́ padà sọ́dọ̀ ọlọ́run padà sọ́dọ̀ ọlọ́run ni bọ́ bá padà sọ́dọ̀ ọlọ́run bọ́ bá tún wá kọ̀tọ̀ ọlọ́run ni padà sọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run ni pé ọlọ́sìn tún jìyà lọ́dọ̀ ọlọ́run. so àdúrà yìí àdúrà yìí ni gbogbo eya wá pé ṣèyíkì ayéfẹ́lẹ́ ìṣèyíkì kò sí kankan tó ń gbé lọ́wọ́. ọbẹ̀ èèyàn bá gbọ́kàn lọ́lọ́run kó gbá a lọ́lọ́ ta ló fẹ́ gbá a lé fẹ́ gbá ok bọ̀dá rẹ ló ń wọ wa lówó tí kówó lọ wọ́n bí mi lé wọ́n bí mi lé inú rẹ inú rẹ dùn mo ti fẹ́ràn rẹ ni hmm. abẹ́ máa gbọ́ ni abínilé ni iṣẹ́ ẹni fẹ́ràn mi lọ́rẹ́ mi ẹni fẹ́ràn mi lọ́rẹ́ ẹni fẹ́ràn mi mi mi ẹni fẹ́ràn mi lẹ́bí mi. Ah, ah, ah, wọ́n náà di rọmọ ni má tún wá kọ, tọlọ nígbà tún o hmm. ẹ̀bí mi léèrè pé kí ló fà á ọba ni usubilahi ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داهرين صدق الله العظيم ọlọ́ni kọ́lá rọ̀bùkún ẹ̀pẹ̀ mi ọlọ́run wọn bá ní o òdìhú ní kọ́lá rọ̀bùkún ẹ̀rọ ọlọ́run bá yín òdìhú ní ẹsẹ̀ ìdìbò ẹ̀bẹ̀ bá pè na sì máa jẹ yín. Allahu ẹ̀sẹ̀ kìbìrún náà á ọ̀rẹ́ ẹni tó gbẹ́rù rí: tí ń sagídí tí ń múra kankan tán láwọn gbé ní ọlọ́run ọba jù sílẹ̀ tán láwọn ò ní bá mi sọ̀rọ̀ ẹnu wọn tán láwọn ò ní fọ̀rọ̀ wọn lọ mí. sáyàdì olú nàjà nàmọ́ dàáyírí náà ọlọ́run lémi ọlọ́run ń yẹ̀yẹ́ wọn ń yẹ̀yẹ́ wọn wọnà jà nàmọ́ ni. Hmm. ọ̀wá gbọ́ ọ̀gbọ́ ọ̀fọ̀rọ̀ rẹ tí ọlọ́run mọ́. èèyàn lọ́wọ́ ń gbára tì ọgbára tì yẹn yóò yẹ ọ̀fẹ̀yìn tì yẹn nísìn bí ọ̀rọ̀ bá ti rẹ́sì lébi yóò dọ̀jẹ̀. àwọn tí wọ́n bá tí wọ́n ń pè wáyé nísìn tẹ́gbọ́n àwọn àwọn fẹ́ wá dùn ayéfẹ́lẹ́ àwọn gba nọ́mbà kankan wọn gègéṣẹ́ yìí ni wọ́n má gbọ́kànlé yìí. wọ́n sá gbọ́kàn wọ́n sá gbọ́kàn lé mi. ọlọ́run ni wọ́n ń wá bọ̀. ọlọ́run ni ọlọ́run ni eléyìnbó ní sí is believer àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n wí ni ìwọ gán lè dá gbàdúrà nu yàrá rẹ. tọ́jú àwọn ò sì gbà. tọ́jú àwọn ò sì gbà ìwọ kí ni dẹ̀dúrà ó dé tọ́jú ìgbàgbọ́ tí ò sí lára olúkàkùn mẹ́ni òjádùá ó gbà fún bọ́ ọ bá ní nǹkan lọ́kàn tó ń bí tó ń bí ọlọ́run bá rẹ pé mo fẹ́ bọ́ lọ́run ọba mi sọ̀rọ̀ tó o bá ní lọ́kàn tó ní tẹ̀ tó ṣe pé ọ̀tún lọ́bì kankan ìwọ fọkàn kan bọ́ lọ́run ọba rẹ sọ̀rọ̀ ọlọ́run ó gbọ́ pẹ́ẹ́dìbọ̀dì tí máa ti ń bọ̀ wá tó bá lọ́run fẹ́ rí ṣéèkì ayé fẹ́lẹ́ tó sì ní ìgbàgbọ́ tó mú ìgbàgbọ́ rẹ̀ dání pé ibi tí ń lọ yé àdúrà mi ṣẹ̀ náà ti gbà ńlọ ńlọ ni ó bọ́ ọba ti wá ń bọ̀ tọ́ ọba ti dé ìkírun ẹ ní èkó èdè ibẹ̀ lọ́ọ́ ti bọ́lẹ̀ ọba ti dé kírun tọ́ba dé èkó èdè ọgbọ́kadà onílé àdájẹ́ ayéfẹ́lẹ́ lọ lọ wọ́n gbé ọ dọ́dọ̀ wa. ẹ bá wa sọ nọ́mbà yín torí àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń nọ́mbà mi ni o oh eight o o oh eight o three seven zero four two nine five five whatsapp number náà nìyẹn o oh eight o three seven zero four two nine five five o eight o three seven zero four two nine five five bí a bá ń wí lórí rédíò tó ń gbọ́ tó ń gbọ́ lórí tẹlifíṣàn lọ wo nọ́mbà náà látọ̀dún tẹ̀tí tẹ̀tí tẹ̀tí tẹ̀tí tí ń gbọ́ ẹ̀ẹ́dì pé kò change rí o eight o two three nine nine three nine eight three o eight o two three nine nine three nine eight three glo mi ni o eight o five seven nine seven seven five six seven. látara àdúrà ṣíṣe ọlọ́run mọ iye tó ti ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn hmm. ara ẹni tí ò lè sọ tọ́lọ̀ ni kò máa sọ ara ẹni tí ò gbọ́ tọ́lọ̀ ni ó máa gbọ́ ara ẹni tí ò lè dìde tọ́lọ̀ ni ó máa dìde àṣẹ ọlọ́run ní àṣẹ ẹ̀yìn àìsàn o àṣẹ kí tani ọlọ́run ni ọlọ́run ni àdúrà ni ọlọ́run ni tani jẹ́ sèkè ayéfẹ́lẹ́ sèkè ayéfẹ́lẹ́ tani tani jẹ́ ọ lẹ́yìn ọlọ́run àwọn ànábì ló kù alihulama warisatul anbiya tí wọ́n wí alihulama warisatul anbiya àwọn àfààní wọn jogún ànábì ṣé gbogbo àwọn àwọn àwọn ṣé gbogbo àwọn àfààní ànábì jogún ànábì èyí tó bá dúró dédé ló jogún ànábì tó dá ànábì dúró dédé kò sì mú kàmí mọ́ kàmí àfi ọlọ́run náà lẹ́yìn ọlọ́run ọlọ́run náà tún ni lọ́dọ̀ ànábà. ẹ sọ̀rọ̀ kálẹ̀ kẹgbẹ́ tí máa ń bọ̀ wá dọ̀ yín kó mú ìgbàgbọ́ rẹ̀ lọ́wọ́ ni ò kì í ṣe kọ́ mọ̀ mú gbàgbọ́ ayé fẹ́lẹ́ o. ẹ ẹ ẹ tó bá mú dáná ni ó padà rí kó mú ìgbàgbọ́ ìbéèrè ah, ọ̀dọ̀ ọlọ́run. tó bá ti mú ìyún dání àfààfà dìde fún un nù kò sírù sòrò ọ̀tọ́lọ̀wọ̀n ò lè bíyà. tó bá ti mú ìgbàgbọ́ ọlọ́run dání. wàláì kò sí sòrò ọlọ́run ló ń kò sí sòrò kó lè máa dọ́là mú láyé tọ́lọ̀wọ̀n ò ṣe tá àti gbọ́. Hmm. níwọ̀n bá ti fọ̀rọ̀ tó bá ti fọ̀rọ̀ rẹ sun ọlọ́run. àmọ́ye ogun ẹni ayé dàlámù ìyá kan sọ fún mi lónìí ọlọ́mọ mi náà fi ṣèbáwí fóun hmm. ọlọ́mọ ògbọ́ tóun ọmọ ògbọ́ tóun bóun bá ọmọ sọ̀rọ̀ wọ́n ti sọ ọmọ rẹ̀ di nǹkan míì mm-hmm. wọ́n ti gbé àwọ̀ yáwọ̀ wọ́n ti fi ń bọ́ ọmọ jà lọmọ náà bá rí gbà ah, ìyá mi lónìí mo sùn mo ní tẹ mú ọ̀bẹ ẹ fẹ́ fi gún mi só rọrùn só rọrùn fún ìyá kó mú ọ̀bẹ kó fi gún ọmọ tó bí nínú olóògbé rẹ wò. títí ìṣẹ̀lẹ̀ káàkiri tí wọ́n dé bóbi pé bàbá rẹ ní sọ ìyá rẹ ní sọ ẹ wá dákun torí Ọlọ́run yà wọ́ wọ́ ẹ wá dákun torí Ọlọ́run sóde rọrùn fún ìyá rẹ ìyá tó bímọ rẹ tó náà pọ̀ òun náà mọ́ tó gbẹ̀yìn lọ́la ní kó sì mọ́ bẹ̀ kó fẹ́ gún lójú oorun àwọn kan Hmm. kò wá sí nǹkan kan tó lè bọ́ ṣe ju pé kò fèsì ọlọ́run ọba rẹ lọ. ó gbé ẹni ah, fọwọ́ dọ̀ọ́lá mu àbí fisẹ́ dọ̀ọ́lá mu ẹ wo nàìjíríà sí àwọn amòkùnfìkà wọ́n ti lọ ságọ́ sábíà ṣe kò pé gbogbo ọmọ tó báyìí lè jáde iléèwé nísìnyí òjò oríṣẹ́ mọ́ hmm. wọ́n ti sáwọ́ ẹ̀fọ́ àmọ́ sọ ìjọba ni ìjọba ó gbẹ ìjọba ìjọba ìjọba ẹlòmíì fẹ́ẹ́ lè fẹ́ tọ̀ nínú yàrá ẹ̀dọ́gbọ́n níbi ìjọba wà pọ̀ tọ̀ àwọn amòkùnrin ti sá pamọ́ sára olúkálùkù bẹ́ẹ̀ ni wọ́n ti rí ìràwọ̀ ilé gbé ìràwọ̀gó ìràwọ̀ ìràwọ̀gó níyó tó bá ilé hàn báyìí wàhálà ni wọ́n bá dà á láàmú hmm. gbogbo ẹni tó máa fi sẹ́dọ̀ ọ́ láàmú lónìí ọlọ́wọ́ wọlá bíbí wọlá bíbí àná mahama yóò wọlá àjọkẹrẹ wọlá sàn méje wọlá lẹ méjèèjì ọlọ́run ó là ọlọ́wọ́ wọn ọlọ́run ó là ọlọ́wọ́ wọn ogun ayé ti ń jà òun ọlọ́run ọlọ́run ó wọlá àjọkan tí ọlọ́run tí ọlọ́run tọ́lọ́run ṣẹ̀ tó rò ó pé àfẹsẹ̀dá ayé ọlọ́run wọlé àjọ kan ní gbogbo ẹnìkọ̀ọ̀kan tí ń wò mí lákòókò tí ń gbọ́ tí mo sọ yìí lágbára ọlọ́ àdúrà yín ó gbà bẹ́ẹ̀ sí fẹ́ ojú yín ò ní fọ́ o ojú èyí tẹ́ fi ń wèmí ajé bàtí àdé ẹ̀mí ayé fẹ́rẹ́ kò ní fọ́ o ọwọ́ yín ò ní rọ ẹsẹ̀ yín ò ní rọ ogun ayé ò ní jà yín àlùbáríkà anábì lọ́dọ̀ ọlọ́run àbákà làhùlà wàlà àkúwátá rílà àbákà àwọn àlùfáà wa torí àwọn ni wọ́n jẹ́ dá wa mọ̀ tọ bàbá ẹ bá wa ṣàdúrà fún orílẹ̀-èdè nàìjíríà kẹ̀sì bá wa dá kọyín fáwọn èèyàn. ẹ ṣeun ẹ̀kan dẹ́ ẹ̀kan sí mo fẹ́ kí gbogbo wa ká lọ mọ ọlọ́run kí gbogbo wa ká dọ́lọ́run ọba mọ̀ tọ́ba ti wá nǹkan míì lọ síbòmíì ìdí hmm. ò sọnù lọ́ọ́ wá kiri yẹn àbí òye ń sìn hmm. àti ẹni tí ò ní tẹ́lọ́rùn tó yẹ pé tó ní kò tó àbí tí ò hmm. bá ti dìrọ̀ mọ́ látara nǹkan tó níhun àbí òye kó mọ di púpọ̀ sí ẹni tó níhun yóò padà sọ́ọ́nù yóò tún wá padà dẹni tí ò ní. àfi kó dìrọ̀ mọ́ lọ́hùn pẹ̀lú ti ń bẹ lọ́wọ́ rẹ̀. àfi kó dìrọ̀ mọ́ lọ́hùn pẹ̀lú ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ni láfi ní ká wọ́ lọ́hùn ká mọ̀ ọ́ lọ́hùn ká dọ́lọ̀ mọ̀ gbogbo ẹni bá wọ́ dọ́lọ̀ mọ̀ ìní mọ̀ rántí pé òun fẹ́ bẹ̀ lọ́hùn gbogbo ẹni tó bá dọ́lọ̀ mọ̀ ìní mọ̀ rántí pé ẹ gbàdúrà fún mi gbogbo ẹni tó bá dọ́lọ̀ mọ̀ ìní mọ̀ rántí pé àsìkò tó èmi náà lọ rè ni mò ń lọ gbàdúrà fúnra mi gbàdúrà fúnra rẹ jẹun ó gbàdúrà fún ẹni bá ní wọn ò lè gbàdúrà fún ẹnìkan irọ́ ní ń pa o má dúró síbi ẹ̀ tán o hmm. jẹ́ òun ó bẹ lọ́hùn ọba fún ọ̀wọ́ náà bẹ lọ́hùn fún ara rẹ hmm. ìṣòro ẹnì kọ̀ọ̀kan wọ́n dìgbà tẹ́lẹ̀ ta ni oníṣòro àtàfà àtọmọ tí ó ta ni oníṣòro bí ayé dédú èyí hmm. àfikọ́ lọ́hùn ọba ọba bí abùkátà wa kó bá bí abùkátà wa la fi ní kí wọn náà mọ́ sùn àṣà yẹn ní gbogbo àṣà àrẹ́dà náà tí a máa dá mọ́ sùn kọ́ lè bá a sùn èmi rí i pé sàṣà burúkú ni kí ni òfin ní dí ọ̀sùn òun náà làdúrà àsùnbà ò kọjá mọ́ ọ lára aago méje ọmọ àfomi kọjú ọmọ àmọ wọsọsẹ gbúrúgbúrú gbúrúgbúrú ọlọbìsẹ náà nù àsìkò wo lọ ráàyè fọlọ ìwọ tó ráàyè fọlọ tó fẹ́ kọlọ wọn ráàyè fún ọ gbogbo ẹ jẹ́ ká wáàyè fọlọ kọlọ wọn lè ba àwa ráàyè fún àwa náà wáàyè fọlọ ń o bàbá màmá wáàyè fọlọ ń kọlọ wọn lè ba sí kínní kó lè wáàyè fún àwa náà àdúrà wa ó gbà olúwa á dúró tì wá ọlọ́run ọba ni ọba tí máa fẹ́ dá lóko hmm. ẹ̀dá tí ó lóko tẹ́dá ó jẹ́ wọ́n ti ń pè mí dókítà nísìnyí kì í sọ̀rọ̀ ogójì ọdún sásìkò táwa yìí. tá a ti ń pè yín ní dókítà àtọ̀rẹ́ àtàrà dókítà dókítà dókítà ni a máa ń pè mí <laughs> ṣùgbọ́n ìgbà tí àsìkò ọlọ́run ó tó ní abáwọ̀ sùsùn láti Prague University lamẹ́ríkà nínú àwọn tí ń rí orí ọlọ́run ọba jẹ́ lára wa ní USA ní USA United States of America láwọn tí wọn lórí ọlọ́run bẹ dẹ lára wa rárá ẹni yìí iṣẹ́ ńlá ni iṣẹ́ kan lọ́lọ́run ṣe lára wa tí wọ́n rí hmm. ah, ah, ẹni yìí nínú ìgbìyànjú ọlọ́run ló mọ iye wáàsí tọ́lọ́run ti tá a ti ṣe jáde hmm. táwọn èèyàn ń gbọ́ kò sílùú tá a lè lọ fódú ọjọ́ mẹ́sàn-án méje la fẹ́ lò ní ìbánisọ̀rọ̀ lórí bí a ṣe lórí ayé bá ṣe rálẹ̀ kìámà àtàdúà àtàdúà oríṣiríṣi tọ́lọ̀ tí a ti ṣe wọ́n dẹ̀ wá wo iṣẹ́ tá a ṣe wá ẹni yìí yìí láti Brandeis University òun ti fún wa ní doctorate lamẹ́ríkà mm, mm. àtàpá àpawọ́sowọ́pọ̀ yunifásitì ilé Ifẹ̀ mi báyìí iná fún wa ní doctorate mm. ní ọdún two thousand and twenty one ní February twenty seven ni wọ́n fún wa ní ilé Ifẹ̀ pé ah. Eh, àfi ẹ̀mí ìmoore hàn sí ìwọ aládọ́tọ̀ mm-hmm. abdulrasheed adéyẹmí ayéfẹ́lẹ́ àfọwọ́ adé dọ́tọ̀rẹ̀ ṣùgbọ́n wọ́n ayé ti ń pe dọ́kítọ̀ dọ́kítọ̀ ní ìsìn yìí sọ̀rọ̀ ogójì ọdún sásìkò yìí kẹ́lí mọ̀ wípé gbogbo tí ọlọ́run bá ti fẹ́ kéèyàn ó jẹ́ láyé náà ni ó padà jẹ́ hmm. bọ́lọ̀ ọba lọ jẹ́ nǹkan bọ́ọ̀ jẹ́ títí tí ayé ò ní dá ọmọ hmm. àníṣe kàgbára lọ́lọ́run ẹ fún wa ní àdúrà ní ṣókí. a'uzu billahi mina shaitani rajim gbogbo títí ń gbọ́ mi àtọ́jú tí ń wò mí ìnira ayé ò ní bọ ojú rẹ ò ní fọ́ etí rẹ ò ní di ọlọ́run ọba ò ní fọmọ bá ọjà àdúrà rẹ ó gbà ogun kọ ṣe ṣe ṣe ṣe ṣe kó má yọrí sí re ọwọ́n ń wọra rẹ pé ṣèwọ nìkan ni ó ń bá jà ní ìwọ nìkan kọ́ ó. gbogbo eku tí ń bẹ nínú ilé rẹ ti ń jẹ ọ lásọ ọlọrun ọba ó bò ọmọlẹ̀ fún ọ gbogbo eku nínú ilé rẹ ti ń jẹ ọ lásọ ọlọrun ọba yóò bọ ọmọlẹ fún ọ torí kulé ẹnì kọ̀ọ̀kan ní ń jẹni kankan lásọ eku ilé ẹni ní ń jẹni lásọ àyàn nínú lé ẹni ní tọ̀sí ni lásọ gbogbo ibi tó gun bá lè wà nínú gbèsè ayé rẹ ọlọ́run wọlá àná yóò wọlá òní yóò wọlá àwọn wíbẹ̀ ìṣẹ́ bẹ́ẹ̀ yóò jẹ́ ká dùn àárẹ̀ ó gbà. àánú ọlọ́run ọba yóò máa bá ọ gbé ìyọ́nú ọlọ́run ọba yóò máa wà pẹ̀lú rẹ àti jẹ àti mu àti náà rẹ àti lò rẹ kò ní nira fún ọ ogun ayé ò ní jà ọ àdúrà rẹ ọlọ́run ojú sẹ́bẹ̀ ọlá àwọn tá a gbà fún ọlá àwọn ẹni ọlọ́run tá a la gbà fún òun náà làwọn ànábì ọlọ́run àwọn tá a gbà fún làwọn àfáà tiwa àwọn gbà fáwọn àfáà tiwa a sì nígbàgbọ́ pé ọlọ́run wọlé àwọn àfáà wa ọlọ́run ọba láàánú yóò gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa.